إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يجب عليك ان تكون اهل السنه والجماعه ويهرم ان تكون غيرهم لأسباب مما يلي بيان القرآن الكريم وتفسيره على أصل من صاحب السنة الرسول صلى الله عليه وسلم ومنها أن الدين الإسلام مبني على ما قال الله وما قال صاحب السنة الرسول صلى الله عليه وسلم على فهم الصلاة الصالح في القرون الثلاثة الأولى رحمة الله عليهم جميعا وهم الجماعة ودين الإسلام يشمل العقيدة الصحيحة والعبادة الصحيحة والخلق الحسن والشريعة والحكم الحق a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba tí máa jẹ́ pé ẹ̀dá kó jẹ́ pé àdúrà wa à ń bẹ Allah ọba alárànṣe ẹ̀dá kó ṣe àrànṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àrànṣe eléyìí tí yóò jẹ́ halal tí ó sì tó wa láì ní ṣe ojúràn sí èyí tó jẹ́ haram. òní ni ọjọ́ àlìjúmọ́à déètì òní ni twenty five jùmọ́dà sani ọdún 1443 25 oṣù kẹfà ọdún 1443 ohun tó jẹ́ àkórí kútúbà wa ní òní ohun náà ni pé dandan ni kí o jẹ́ alùsùnà wàlìjàmáà. dandan ni fún ọ kó o jẹ́ ọ̀kan nínú ahalùsúnná wàlìjàmáà èèwọ̀ ni fún ọ kó o jẹ́ òmíràn mùsùlùmí kọ̀ọ̀kan ọ gbọ́dọ̀ gbà pé onísúnà ni òun ó gbọ́dọ̀ máa fi kún orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pé mùsùlùmí onísùnà òní òun dandan ni fún ọ kó o ṣe bẹ́ẹ̀ dandan ni fún ọ kó o máa jẹ́ bẹ́ẹ̀ nítorí àwọn ìdí bíi mọ́kànlá kan tí a máa mú wá ní ìkọ̀ọ̀kan sí etí ìgbọ́ wa ẹ̀yin ẹrú sìn àlọ́ ò. Allah ń pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ láti bẹ̀rù rẹ̀ ẹ sì gbọ́dọ̀ jáde kúrò láyé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí irú mùsùlùmí wo ló wà jẹ́ ìwọ náà ti mọ̀ lélẹ́yìí tí ò rújú wípé mùsùlùmí ti pé oríṣiríṣi àfi bí aṣọ àfi bíi aṣọ bá a ṣe jókòó ìní ìsìn aṣọ oríṣiríṣi láwọ̀ aṣọ oríṣiríṣi ọ̀nláwọ̀ bí àwọn mùsùlùmí ṣe dì lónìí nù ìwọ náà sì mọ̀ bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ pé oríṣiríṣi ni àwa mùsùlùmí oríṣi wo ni tiẹ̀ àbí wò lóríṣi ìbẹ̀rẹ̀ àbòsí ni kó o sọ pé ò lóríṣi ń tiẹ̀ o ìbẹ̀rẹ̀ àbòsí nù ìbẹ̀rẹ̀ àbòsí òun ni kó o kó gbogbo mùsùlùmí kó o kó wọn papọ̀ kó o kó gbogbo mùsùlùmí pẹ̀lú oríṣiríṣi wọn yẹn kó wá kó gbogbo wọn papọ̀ pé ọ̀kan náà ni wọ́n àìṣọ̀kan náà a yàtọ̀ síra wa bí aṣọ kọ̀ọ̀kan ṣe yàtọ̀ sí òmíràn àmọ́ bí ìwọ bá fẹ́ jẹ́ oríṣi kan mo wá ń sọ fún ọ pé oríṣi tó di dandan kó o jẹ́ òní kó o jẹ́ ahàlùsúnná wàlìjàmáà èèwọ̀ sì ni fún ọ láti jẹ́ oríṣi míì ẹ ń bá jẹ́ oríṣi míì wọ́n fẹ́ ṣe ìsìláàmù dànù òun náà sọ pé òun ń ṣe ìsìláàmù o òun náà sì máa pe ara ẹ̀ ní mùsùlùmí o ṣùgbọ́n àṣedànù tálákà ń ṣepo ló fẹ́ ṣe ìsìláàmù tiẹ̀ nítorí náà kí wá ni àwọn ìdí tó fi di dandan fún èmi àti ẹ ká jẹ́ ọ̀kan nínú mùsùlùmí ahalùsùnà wàlìjàmáà bí ọba nídìí wọ́n ní obìnrin kì í jẹ́ kú mólú ọ gbọ́dọ̀ nídìí ọ gbọ́dọ̀ nídìí torí pé àwọn tí wọ́n di bá míì àwọn náà ní ìdí tó fi dì í ọ̀gbọ́miyé ohun tó kálukú dà lónìí lábẹ́ ó kọ ìjẹ́ mùsùlùmí tẹ́ bá bi léèrè pé èé ti ṣe tí ìwọ fi di amadi. yóò mú dìwá yóò mú dìwá yóò ní à òun di amadi nítorí pé lẹ́yìn ìpapòdà nídùúwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tún gbé ànẹ́bì mi dìde ó tún gbé òjíṣẹ́ mi dìde torúkọ rẹ̀ ń jẹ́ Mirza Gulam Ahmadu ìdí tó fi di amadi ti ẹ̀nu. sẹ́mbà bẹ́ẹ̀ lómi ìlérè pé irú mùsùlùmí wo ni wọ́ ó ní mùsùlùmí tìjà níyà lòun èèwà ṣiṣẹ́ tó fi di mùsùlùmí tìjàníyà yóò ní ìdí tó fi di ni pé nígbà táwọn ẹbí kú tán sallallahu alaihi wasallam tó lé lẹ́gbẹ̀rún ọdún kan ó wá jáde kú òun sàárè rẹ̀ ó wá rìn káàkiri ó rìn káàkiri títí tó fi rìn dé Cairo nígbà wá rìn dé Cairo ẹ̀ tó wá jẹ́ Amada Tijani tàwọn wọ́n jọ wá pàdé ibẹ̀ ni àlẹ́bí ti wá hàndófa gbogbo ọmọlẹ́yìn rẹ̀ léṣewu Muhammad Tijani lọ́wọ́ pé ẹ bá ti fẹ́ wà lìjẹ́ náà ọ gbọ́dọ̀ ṣe ń tọ́ ọba ti ṣe ìdínú o torí pé ìdí tó ń kálukú tó fi di tó dì ọ gbọ́dọ̀ mọ̀ ọ gbọ́dọ̀ mọ̀ tọ́ ọba bí ó ń jálàbí léèrè pé à ìwọ sì jẹ́ mùsùlùmí ó ń jálàbí yóò ní à ó nídìí ìdí tó ń fi dì ni pé nígbà tí ìsìláàmù dé ilẹ̀ Yorùbá ó bá àwọn bàbá àwọn nínú ẹ̀sìn ìbọ̀rìṣà ó bá wọn torótoró ó bá wọn tògùntògùn so nígbà tó ti wá jẹ́ ọmọ Oòduà tó ti jẹ́ ọmọ Yorùbá ẹ̀wọ̀n ò ní ju tàwọn bàbá náà ìdí tiẹ̀ náà nù kí ni ìdí tí àwo fi jẹ́ ta kò dì. ọgbọ́dọ̀ mọ ìdí tó fi dì í ìwọ tó ti wà ní amadíyà tàbí tìjàníyà tàbí kọdìríyà tàbí ṣíyà tàbó ń jálàbí ok ìdí tó fi kúrò ń bẹ̀ tó fi gbàfà pé ìwọ o mùsùlùmí alùsùnà nìwọ ọgbọ́dọ̀ nídìí lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń gbé ládùúgbò kan tó sì fẹ́ kó kúrò ń tó fẹ́ kó lọ sí àdúgbò mi ṣé kì í nídìí ni yóò nídìí míyàn bá fẹ́yàwó kan tó fẹ́ kọ̀ ọ́ lẹ̀ tó fẹ́ fẹ́ òmíì ṣé kò ní nídìí ni yóò nídìí nítorí náà dandan ni kò nídìí ìdí tó fi gbọ́dọ̀ di alùsùnà wàlìjàmáà tó sì yọrẹ kúrò nínú gbogbo mùsùlùmí oríṣi yòókù pátápátá láì yọ ọ̀kankan lẹ̀ ìdí àkọ́kọ́ rèé o ẹ̀sìn ìsìláàmù tó ń gbọ́ yìí dínú ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù tó ń gbọ́ yìí tó ló ń ṣe yìí wọ́n máa pa wọ́n máa pa sórí ohun tọ́lọ̀ ń sọ tí Allah sọ àti ohun tí ànẹ́bí Muhammadu sọ. So gẹ́gẹ́ bí àwọn aṣíwájú rere fún wa ṣe gbọ́ ọ yé wọ́n mọ ìsìláàmù tá à ń ṣe lónìí wọ́n ti mọ bígbà tí yẹn bá mọ ilé orí ìpìlẹ̀ tí wọ́n mọ́lé lórí òun náà ni máa kọ́ọ́là lọ́hù wà máa kọ́ọ́là sọ́hìbù sùnà àròsúrù sallallahu alayhi wa sallam wọ́n mọ ìsìláàmù pa sórí kí làlá ò sọ ṣé bọ́ fẹ́ sin àlá ò ní islam wọ́n wá islam tó fẹ́ ṣe yẹn wọ́n mọ pa tí nǹkan kan ò sì gbọ́dọ̀ yí padà tí nǹkan kan jẹ nínú rẹ̀ wọ́n mọ pa sórí kí ni àlá ò sọ ni ẹni tó ni súnà ìlànà ìyẹn ànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ìlànà à ìlànà kí lòun náà sọ àlàáfáhámi àsọ́ọ̀lì lórí bí àwọn sọ̀háábà àwọn aṣíwájú rere fún wa bí wọ́n ṣe gbọ́ ọyé àwọn tó já síwájú rere fún wa yìí àwọn ni àpapọ̀ àwọn mùsùlùmí rere ní sẹ́ńtúrì àkọ́kọ́ tí í ṣe sẹ́ńtúrì ànẹ́bì àti sẹ́ńtúrì kejì àti sẹ́ńtúrì kẹta sẹ́ńtúrì ni àbá tó kírun ẹ̀ straight dáadáa ẹ má kọjú sí ọ̀nà sàlẹ̀ ẹ straight kẹ straight dáadáa ẹ má bẹ́ǹdì ẹ ní ìdíkẹ bẹ́ǹdì tẹ́ bá ti ẹ bẹ́ǹdì ráìtì lẹ́fẹ̀ẹ́ bẹ́ǹdì sí. náà ohun tí wọ́n pè ní sẹ́ńtírì òun ni ọgọ́rùn-ún ọdún nínú ọgọ́rùn-ún ọdún tànẹ́bì lo ayé àti ọgọ́rùn-ún ọdún kejì tó tẹ̀lé àti ọgọ́rùn-ún ọdún kẹta tó tẹ̀lé àgbọ́yé àwọn tí wọ́n ṣe Islam bánàbí ṣe ṣe àgbọ́yé yẹn láálò pẹ̀lú ntọ́lọ́ ń sọ tànàbí wí sallallahu alayhi wa sallam torí pé nǹkan tó lọ ń sọ tánàbí wí àwọn kan ni wọ́n kọ́kọ́ demonstrate ẹ̀ àwọn kan ni wọ́n kọ́kọ́ ṣe é àwọn kan ni wọ́n kọ́kọ́ lò ó tánàbí sọ pé ẹ̀ka rè láì ẹ̀ ṣe èrè tánàbí ní ẹ̀ka rè láì ẹ̀ ṣe èrè àwọn wọ̀nyẹn ohun tí wọ́n gbọ́yé tí wọ́n náà bá fẹ́ ṣe ìsìláàmù lónìí ohun tó gbọ́dọ̀ gbọ́yé nìyẹn bákan náà ta a bá ń sọ nípa dínul islam ẹ̀sìn islamu ẹ̀sìn islamu o gbọ́dọ̀ mọ̀ pé ohun tẹ́sìn islamu kó sínú ó kó àdìsọ́kàn tó lálàáfíà ó kó sínú ó kó ìjọsìn tó lálàáfíà ó kó sínú ó kó ìwà rere ó kó sínú ó kó òfin àti ìdájọ́ ìdájọ́ ọdọ́gba ó kó sínú. ìwọ tó bá lóun fẹ́ ṣe ẹ̀sìn ìsìláàmù wọ́n mọ ìsìláàmù pa sórí kí lọ́lọ́ ń sọ kí lànàbí wí báwo làwọn aṣíwájú rè fún wa nínú sẹ́ńtúrì mẹ́ta àkọ́kọ́ ṣe gbọ́ yé ìsìláàmù tó wá lóun fẹ́ ṣe yìí ohun tó fẹ́ di ọ̀kan ìsìláàmù ni ó sọ fún ọ ohun tó fi jọ́sìn ìsìláàmù ni ó sọ fún ọ ìwà tó máa wù tó jẹ́ wà rere islam ni ó kọ òfin àti ìdájọ́ tó máa lò islam ni ó kọ àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn nǹkan tí ẹ̀sìn islam tó kó sínú nígbà tó ti wá gá sí wípé wọ́n mọ islam pa sórí nǹkan tí Allah sọ tánàbí wí èwo wá ni tí sèwtì dání bẹ́ẹ̀ èwo ni ti gula mamadu bẹ́ẹ̀. Ewo ni ti àwọn bàbá ń bẹ̀ kí ló kàn wọ́n ń bẹ̀ kí lọ́lọ́run sọ kí lànàbí wí òun ni kó ọmọ tẹ́tí gbọ́ láyé rẹ̀ ọ̀nà tó fi bẹ̀rẹ̀ sí ní jẹ́ alùsùnà nìyẹn kí lọ́lọ́run sọ Allah subhanahu wa ta'ala kí ló sọ ní alukur'an kí ni ànábì muhammadu sọ nínú hadisi rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ báwo làwọn sọ̀hábà ṣe gbọ́ yé báwo ni àwọn tábìín báwo ni wọ́n ṣe gbọ́ yé báwo ni àwọn tábìín tábìín báwo ni wọ́n ṣe gbọ́ yé ó ti bọ́ sójú ọ̀nà báwọn. ìdí kejì tó fi di dandan fún ọ kó o jẹ́ alùsùnà ò ní pé àlàyé àlùkùránì tó ń kàn àlàyé ẹ̀ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ tó jẹ́ tìpìlẹ̀ ọ̀dọ̀ ànẹ́bí muhammadu láti rí nínú súnà ànẹ́bí láti rí. sọ ti wá rí báyìí pé o ò rí ibi yẹ sí tó o bá fẹ́ lo àlùkùránì alápọ̀nlé ní ọ̀nà tó fi rí ìyọ́nú ọlọ́run. ní ọ̀nà tí Allah fi si sí ọ àlàyé wo ni ànábì ṣe lórí ẹ̀ kó lè yọ dáadáa alukurani ó ní akírun àbí bẹ́ẹ̀ kọ́ yọ ayọ́ àlẹ́dín náà àmànú akíìmù sọ́lá ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ kírun àlàyé bá ṣe kírun ayàwó ló sọ àrí àyà alaye sọ pé ẹ sọ̀láàtù lè júmọ́ àláfẹ́ kí àyà wo ló ní ká kí rákà méjì àyà wo ló sọ pé ká kọ́kọ́ ṣe wútúbà ká tó kí júmọ́ à wáyé tá a fi kọ́kọ́ kírun tán ká tó ṣe kútúbà gbogbo àwọn àlàyé wọ̀nyẹn kò síbi tó ti rí i. bí ò ṣe inú súnà súnà tó ń sọ pé òfẹ́ péré ẹni onísúnà inú súnà ló ti wá rí bó ṣe fẹ́ kí ìrun jùmọ̀ súnà tó òfẹ́ péré ààrẹ inú súnà ló ti rí kó kí wákàtí márùn súnà tó òfẹ́ péré ààrẹ mọ́ inú súnà ló ti rí bó ṣe kásùbà rákà méjì tó kì zúrì rákà mẹ́rin tó kì áṣù rákà mẹ́rin tó kì mọ́gíríbì mẹ́ta tó kí ṣáì ní mẹ́rin inú súnà tó fẹ́ pera rẹ mọ́ yẹn ibẹ̀ ló ti rí. bí aláwo bá sì gbé òfin kalẹ̀ àti ìdájọ́ nínú àlùkùránì súnà ni ó ṣàlàyé ẹ̀ fún wa súnà ni ọ̀dà àpẹẹrẹ rèé aláwo ní olè lọ́kùnrin olè lóbìnrin ẹ gé ọwọ́ rẹ̀ ẹ gé ọwọ́ rẹ̀ ok olè lọ́kùnrin olè lóbìnrin àgọ́wọ́ rẹ̀ irú olè ọwọ́ rẹ̀ irú olè ṣé gbogbo olè la máa ń gé ọwọ́ rẹ̀ ni ṣé bá mú ẹrẹ̀jẹ̀ nù sàásùn ságé ọwọ́ rẹ̀ àbí ohun tó ṣe náà kí lápè olè náà ni gé ọwọ́ rẹ̀ irú la máa gé ọwọ́ ẹ̀ bákan náà ohun tí níbo láti gé e ṣé bí ọrùn ọwọ́ ni ṣé bí igun ọ́ ni ṣé bí apá ni níbo láti gé e òfin tọ́lọ́ ń bá ṣe lé wa lórí súnà ànábì ni ó ṣàlàyé ẹ̀ fún wa súnà ànábì ló máa ṣe àlàyé rẹ̀ fún wa ó sì ní ó pera rẹ̀ ní alùsúnà ó pe súnà mọ́ra rẹ̀ ó sì mọ̀ wípé àlàyé kùránì inú súnà ló wà súnà ló máa ṣe àlàyé ẹ̀ fún wa. ok ìyẹn ni pọ́ǹsì ẹlẹ́ẹ̀kejì ni àlàyé kùránì àti ìtúpalẹ̀ rẹ̀ pọ́ǹsì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwámẹ́rù kùránì wà nàwáyé wà àkáàmì àwámẹ́rù kùránì wà wà àkáàmù wù mí sọ ibi súnà àwọn òfin àwọn àṣẹ tọ́lọ ń bá pa wá nínú àlùkùránì tó lọ fẹ́ tẹ̀lé àwọn tọ́lọ ń bá kọ̀ fún wa pé ká má ṣe súnà ni ó ṣàlàyé ẹ̀ fún wa súnà ni Allah pa wá láṣẹ irun súnà ló jẹ́ ká mọ̀ bá sì kírun ó sì fẹ́ pèrè ẹni àlùsúnà Allah ní ká lọ zàkà sọ ọmọ. So, ohun tá a fi yọ sàkà sọ ọmọ òdiwọ̀n tó ọmọ òdiwọ̀n tó yọ ń bẹ̀. súnà ló jẹ́ ká mọ gbogbo yẹn Allah ní ká ṣe hajj àṣẹ ni pé ká ṣe hajj ta ni ó ṣe hajj ta ni ò ní ṣe hajj báwo ló ṣe ṣe àsìkò wo ló ṣe súnà ló ṣe gbogbo àlàyé wọ̀nyẹn fún wa súnà ni ìdí kẹta nìyẹn o tó fi gbọdọ̀ jẹ́ alùsúnà. jíjẹ́ mùsùlùmí rẹ ó gbọ́dọ̀ jẹ́ ìsọ̀rí ti ahalùsùnà. ìdí kẹrin tọ́ àtù rọ̀súl sallallahu alayhi wa sallam tọ́ àtù lọ tọ́ àtù rọ̀súl tọ́ àtù lọ ìtẹ̀lé òjíṣẹ́ ẹni tó ní súnà yẹn ànábì muhammadu títẹ̀lé ló túmọ̀ sí pé ọ̀tẹ̀ lálàá o tó o bá ti tẹ̀lé ọ̀tẹ̀lá làwù ìtẹ̀lé òjíṣẹ́ ni ìtẹ̀lé àlọ́ torí wípé aláwo ló rán an níṣẹ́ tó o bá ti wá tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ta ló tẹ̀lé òun ó tẹ̀lé aláwo nìyẹn ìdí karùn-ún mùkàláfàtúsọ ibi súnná fi ìbádàtì láì tẹ̀jì àlùhà rọ́dàn alàlẹ́ àmì. ìyapa ẹni tó ní súnà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìyapa rẹ̀ níbi bá a ṣe sin ọlọ́run yóò sọ ìjọsìn rẹ di ohun tí wọ́n máa dá padà fún ọ pé àní gbà. tọ́ ọ bá ti lè jọ́sìn fọlọ́hún ebó bẹ́ẹ̀ sìn lọ́ọ̀ ni ọwọ́ á jọ́sìn fọlọ́hún kọ́ńtúrárì sí níyàpá sí báyìí ibi ṣe ṣe má retí kọ́lọ́hún ó gbà ó ẹgbẹ̀rún kọ́lọ́hún ó gbà ẹgbẹ̀rún àdúrà pé ọlọ́run gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi ò ní gbà lọ́wọ́ rẹ̀ tọ́ ọ bá ti sin ọlọ́run ní ìbámu sí bánàbì ẹni tó n'i súnà tó o bá ti sin ọlọ́run bó ṣe sin ọlọ́run ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ kò ní gbà lọ́wọ́ rẹ ní ìsìn irun la fẹ́ kí ní ìsìn káwa fẹ́ kírun ó níbi sáré bíi ní adójúkọ ìwọ wá kẹ́yìn síbẹ̀ àwa kírun tán àwa ní kọ́ ọlọ́run gbà lọ́wọ́ rẹ ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ irun la fẹ́ kí ní ìsìn ó ní ibi tánàbì ní ààbò nu ara wa tá a bá fẹ́ kírun wọ́n wá kírun ọkàn wọ dírọ́ọ̀sì nìkan ọ̀yángẹ̀ẹ́lẹ̀ wọ́n wá kírun bẹ́ẹ̀ ẹgbẹ̀rún àdúrà ọlọ́run gbà lọ́wọ́ mi ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ torí pé bó o ṣe kírun ọ wà ní ìyapa sí bánàbì sí ní ká kírun ọ wà ní ìyapa sí ní ká kírun bẹ́ẹ̀ náà ni kò fẹ́ gbàwẹ̀. kò fẹ́ gbàwẹ̀ kò wá ní sàárì tiẹ̀. ẹni tí sẹ̀sẹ̀ ló kópa sẹ́ẹ̀sì rẹ̀ o kò wá ní sàárì tiẹ̀ ó jẹ́ láago méjì àárọ̀ tó bá sì ti dàgò márùn ó sì nù ó fi ebi para rẹ̀ ni ó fi ebi ó fi para rẹ̀ ni torí pé àsìkò tó fi gbààwẹ̀ yẹn ó wà ní ìyapa sí sunnah Nabi sallallahu alayhi wa sallam so ẹ ń bá ń retí pé kí ọlọ́run ó gba pẹ́pẹ́ fúrú òun kó gba irun òun kó gba àwẹ̀ òun kó gba ájì òun ok ó gbọ́dọ̀ ṣe níbàámu sí sunnah Nabi wa Muhammad bí bẹ́ẹ̀ kọ́ wọ́n dá padà fún ọ wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. ìkeje tó fi di dandan fún ọ kó jẹ́ alùsùnà mùsùlùmí Allah subhanahu wa ta'ala ó dìídì pa wá láṣẹ ni wípé ohun tànàbì bá mú wá fún wa ká dìmú ó sì tún pa wá láṣẹ pé ohun tó bá kọ̀ fún wa tó ṣe ká ẹ̀ tó ṣe káàyè rẹ̀ fún wa mọ́nà àníhùwẹ̀ zọjà ohun tó bá kọ̀ àtò tó ṣe káì tá a bá ṣe káì fún yàn ìyẹn ni pé n tó fẹ́ ṣe kò dáa mọ́dé bẹ́ẹ̀ ohun tálẹ́bí bá ṣe káì fún wa ká jìnà sí i aláwọ̀ máa máa pa wá láṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ tálẹ́bí bá pa wá o látọ̀dọ̀ ara rẹ̀ ẹ tẹ̀lé ni o ohun tó bá sì kọ̀ fún yín ẹ jìnà sí ni o. ìdí kẹjọ ó ní pé muktadọ alikẹlima asaniya fi shahadatain yẹstẹlizimu tọ́ àtàsọ ibùsùnà fíìmà amara wàṣíláàbì mànáhà ánìhù wàzọjàr gbólóhùn ṣàhádà tá a máa ń sọ yẹn pé aṣíhádù aláìláha ìlọlọ wa aṣíhádù anna muhammadu rasulullah abala kejì rẹ̀ yẹn wa ashhad anna muhammadan rasulullah mo sì ń jẹ́rìí pé muhammadu ògìṣẹ́ aláwo ni gbólóhùn yẹn ó ń sọ ọ́ di dandan fún ọ ẹni tó o jẹ́rìí pé gògìsí ọlọ́run gbólóhùn tó wí lẹ́nu yẹn ó ti wá ń sọ ọ́ di dandan fún ọ pé kó o tẹ̀lé àṣẹ rẹ̀ kó o sì jìnnà sí tó bá kọ̀ fún ọ kó o tẹ̀lé àṣẹ rẹ̀ kó o sì jìnnà sí ohun tó bá kọ̀ fún ọ ìdí kẹjọ nìyẹn o tó fi gbọdọ̀ jẹ́ alùsùnà wàlìjàmá. ìdí kẹsàn-án lámìyẹ́jì alàlọ́ lámìyẹ́jì alìláwù tààlà àhàdàn kùdùwátàn hasana lè áàdì lè umma ilà sọ́ọ̀hìbà asùnà àròsùn sọlọ́lọ́wọ́ àlìwẹ̀sálà. Allah subhanahu wa ta'ala kò fi ẹnìkan ṣe role model fún gbogbo àgbáyé kò fi ẹnì kankan ṣe role model pé ẹni yìí o oníkẹ́ ẹ sọ di role model oníkẹ́ ẹ sọ di àwòkọ́ṣe Allah subhanahu wa ta'ala kò wá gbé nìkankan kalẹ̀ ní ìgbékalẹ̀ role model àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ní súnà nu ànábì Muhammadu òun ló ní súnà ọlọ́run wá gbé òun nìkan kalẹ̀ ó ní oníkẹ́ ẹ sọ di àwòkọ́ṣe rere fẹ́ni tó bá gbà pé òun ó pàdé ọlọ́run fẹ́ni tó bá gbà pé òun ó kú aláwọ̀ rí Oòduà ńlẹ̀ kò sí ní role model ó rí Ọ̀rúnmìlà ńlẹ̀ kò sí ní role model ok ó rí Ṣàngó ńlẹ̀ Ọ̀rọ̀yà ńlẹ̀ àwọn tí wá lẹ̀ Yorùbá nù kò sọ kò pé wọn ní role model fún wa náà ó rí bàbá tèmi ńlẹ̀ ó rí bàbá tiẹ̀ ńlẹ̀ kò pé ní role model ó wá sọ ànábì di kí ni role model àwòkọ́ṣe rere definitely súnà rẹ̀ ìlànà rẹ̀ iṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ sọ di iṣẹ́ tiẹ̀ ni torí pé wọ́n ti sọ ànábì di role model fún gbogbo ayé ìyẹn jẹ́ ìkẹsàn-án ìkẹwàá kúlùmọ̀ ìyẹ́rìdọ̀ à ń kọ́ nìyí mùsùlùmọ̀ wọ́n là yẹ́rìdọ̀ ani intisabi nafsihi ila sunna qad zalama nafsa wa fataha li nafsihi baba li hawa wal bidia sorry gbogbo ẹni tó bá yọnu sí pé kó máa jẹ́ mùsùlùmí ó yọnu sí ṣùgbọ́n kò yọnu sí kó ṣe àfitì ara rẹ̀ síbi súnà ànábì irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe àbòsí sí ẹ̀mí ara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣílẹ̀kùn ìfẹ́ ẹnu àti àdádálẹ̀ fún ẹ̀mí ara rẹ̀ kò yé ọ yóò yọ nísìn bí yẹn bá gbà pé òun máa jẹ́ mùsùlùmí ọ̀wá ni èmi ẹ̀ sáàlù súnà ń o èmi ẹ̀ sáàlù súnà o lẹ́yìn ká mọ́kànlá sáàlù súnà o àmì muslim àmì muslim sẹ́rí tí ń wíhun ó ti ṣàbòsí sórí ara rẹ̀ tó o bá gbà pé ó tẹ̀lé súnà ànábì kó o pé súnà ànábì mọ́ra rẹ̀ ń ṣe nǹkan burúkú ni ṣe bí àpèmọ́ra là á pè tèmi dire kọ́ wa pe súnà ànábì mọ́ra rẹ̀ pé à onísúnà lèmi o ẹni tí ń tẹ̀lé ànábì ni mí o. àbùkù wo ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àìfẹ́ gbà láti pera rẹ mọ́ súnà òun ni pé o fẹ́ ṣàbòsí sórí ara rẹ ni o fẹ́ ṣàbòsí ni o sì fẹ́ sílẹ̀kùn ìfẹ́ inú lẹ̀ ilẹ̀kùn ìfẹ́ inú o fẹ́ sílẹ̀ o fẹ́ sílẹ̀kùn bídálẹ̀ fún ara rẹ rísìn ni wípé tó bá ń ṣe nǹkan tá a bá sọ fún wọn wípé à súnà kọ eléyìí ó ní mùsùlùmí ni ọ́ tá a bá ní súnà kọ eléyìí tó ń ṣe yìí ó ní ìwé sálù súnà sọ̀rí báwọn ọ̀fẹ́ máa dọ́gbọ́n tẹ̀lé fẹ́ẹ́nu ọ̀fẹ́ máa tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ o sì fẹ́ máa ṣe bídíà ní ìsìn tí ẹ bá sọ fẹ́ẹ́ nìkan pé à òun ṣe ọjọ́ òbí ni ó níbẹ̀ ló ní kí ló bá dì ń bẹ̀ ọwọ́ sọ fún yín pé ntọ́ bá dì ń bẹ̀ ànábì ò ní á ṣe é àwa ni ànábì ò ní a ṣe é nígbà tánábì ò ti á ní á ṣe é pé mo ti á dáná nu ìdí tí òfin fẹ́ máa kiri ẹ̀ ní àlùsùn náà nu kó lè free tó ti yé yóò lè free ó sì mọ̀ pé tóun bá ti ṣe nǹkan a máa fi súnà dé òun a máa fi súnà dé òun pé a ẹ fẹ́ ṣe mòdídé ànábì ni ó ní ẹ̀hàn fẹ́ ṣe ni ṣé wà ló ní a wá ṣe à sádẹ́bì ni a ṣe ni ó ní sóun pèrè àwọn lálùsùn náà ni sóun pèrè àwọn lálùsùn náà ni kó lè máa rí bídíà ṣe tí mùsùlùmí tó jọ súnà tó bá fẹ́ ṣe àsàlátù fànẹ́bì yóò ṣe àsàlátù fànẹ́bì kọ́wúmà eléyìí tó ń pèrè mùsùlùmí tó lọ́wọ́ ìsáàlù súnà ó lè ka àsàlátù lè fàátì ó lè ka tùǹjìnà ó lè ka kámílà ó lè ka nàríyà ó lè ka àsàlátù lè kámúsì ó lè ka kèbìrútù lè kámúsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi tí wọ́n ti dálẹ̀ tẹ́ bá sọ fún mi àá àfáà èyí ṣe tẹ̀ fi ń ka sọ̀rọ̀ tó lè ti yóò ní kí ló ṣẹlẹ̀ so n fàdà ibi ṣe pé bẹ́ẹ̀ ni ah n tá à ń sọ fún ọ ni wípé ìyẹn ò sí inú súnà so wàá jó súnà ni so kó lè free kó lè sí báábà àlè àwa wàlúbùdíà kó lè sílẹ̀kùn ìfẹ́ ẹnu so yóò lè lò fẹ́ ẹnu ẹ̀ tó bá fẹ́ lò ó tó bá sì fẹ́ ṣe àdádálẹ̀ yóò lè rọrùn fún lélẹ́yìí tí ò ní rọrùn fún ẹ tí ń pèrè ẹ̀ ní àlùsùn náà ìgbàkígbà tárùsù náà bá fẹ́ lò fẹ́nu láàmú sọ pé à àrùsù náà sì níyí o sẹ́lẹ̀ ìdí ẹ̀sìn ṣe sọ́wọ́nù súnà ní ọba ṣọ́ọ̀kì ní ọba ṣọ́ọ̀kì tẹ bá bá àrùsù náà níbi tó bá ti ń ṣe mòlídì àfà sí bá àrùsù náà níyí òun ti fẹsẹ̀ fẹ́ kò ní fẹ́ kẹ́ rí òun torí bó ti mọ òfin tẹ́ fi di òun pé ṣé eléyìí tẹ̀ ń ṣe ṣe súnà ni ẹwà àwọn tí máa fẹ́yàwó kọjá mẹ́rin wọ́n pèrè àwọn mùsùlùmí tẹ́lá bí wọ́n léèrè pé à sọ wà nù súnà kẹ fẹ́yàwó kọjá mẹ́rin yóò ní kí ni súnà ní í ṣe pẹ̀lú kóun fẹ́yàwó <laughs> ìdí tí ò fi fẹ́ pèrè ẹ̀ ní àádùsúnà nìyẹn kó lè fírì tí ó fi já sí pé ohun tó bá wù ú yóò ṣe ohun tí ò bá wù ú yóò fi ilẹ̀ yóò lè fírì onísúnà nìkan ni ò fírì. awo ò free torí pé ẹ̀yin lè challenge wa ta a bá ṣe ohunkóhun ní bíbá ìpè àbá ohun tẹ́ ẹ sì ṣe yìí sọ wà ní súnà ànábì ẹlẹ́ǹkọ́ṣe ànábì ni ṣé ń tẹ́ ẹ wá ṣe yìí sọ wà nínú àwòkọ́ṣe lára ànábì àwọn ò tiẹ̀ ní jẹ́ kó challenge wa láti jìnnà sí nǹkan bẹ́ẹ̀ torí pé ó kọ yẹn ó máa ń rò wá ní tiwa ni bá a ṣe ń pera wa ní alùsùnà alùsùnà ó kọ yẹn máa ṣe kí ni o. ó máa ń rò wá ni. ìkọkànlá tó jẹ́ parí gbogbo tí ń jẹ́ oríire pátá kúlù sàádà káànà ti fìtọ́ àti sọ́hìbì sùnà ká ló fẹ́ soríire o òun wo oríire ká gbogbo tí wàá ń jẹ́ oríire pátá inú súnà níbí lọ́wọ́. sọ wá rí gbogbo tí ń jẹ́ orí ibú tọ́ ọ bá ní you are determined láti sori burúkú kò sí problem gbogbo tí ń jori burúkú ó wà níbi kó ìjàpá súnà níbi ó wà ṣe orí burúkú tí ó hàn ó sori burúkú yẹn tó máa hàn sori pé tí tí ti dání hàn tí nìyá sì hàn bí tiẹ̀ náà ti hàn nu orí burúkú ẹ yóò wà hàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé ah, aládàádáálẹ̀ ni ọ́ ẹ̀ tó parọ́ mọ́rọ́ mọ́nàbí ni ọ. ẹni tó yapa ànẹ́bì ní ọ orúkọ rẹ̀ àhà ọlọ́run mẹ́jà sórí burúkú o bẹ́ẹ̀ bá fẹ́ sórí burúkú ni ó sọ pé òun èso ń náà ìyẹn ti ìyẹn ti sọ ó ti fẹnu ara ẹ̀ sọ pé òun o olórí burúkú lòun nù torí pé kí ni jẹ́ súnà tá à ń pè ọ́ sí ìntànà ẹ̀bì ṣe là ń pè ọ́ sí ọ̀wá níwèé ṣe àlùsúnà ìyẹn ni pé ìwọ ọ̀fẹ́ ṣe ìntànà ẹ̀bì ṣe ọ̀fẹ́ tẹ̀lé ìntànà ẹ̀bì sọ. So bóun ló ṣe aṣoríire so lánàbí mi ni so lójíṣẹ́ mi ni nítorí náà tó bá ń gbọ́ alùsùnà alùsùnà ohun tó ń pè ní alùsùnà nu ìdí tó tó sì fi gbọdọ̀ jẹ́ alùsùnà láti sọ fún ọ̀hún kọ́lọ́wọ́n ba kó ṣe èmi àti ẹ̀yin ní alùsùnà ní kọ̀rọ̀ àti ní gbangba kí ọlọ́run bá kó yọ́nú sí wa kọ́mọ̀ sí wálẹ̀ tí ń wo orí ibú káàkiri nípasẹ̀ títẹ̀lé ìfẹ́ ẹnu àti ṣíṣe ẹ̀sìn àdàdálẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة